nínú ẹ̀sìn yìí gangan béèyàn bá lọ àjò àbó fẹ́ lọ ájì àbò dé ni ṣé ẹ̀yà máa ṣènáwó àbí ìwọ jimá ń bẹ gbogbo eléyìí náà ni àwọn àfàwà ni wọn fẹ bá ní yànnàná gẹgẹ bí wọn ṣe ṣe àdéhùn rẹ fún wa ní ìjẹjọ àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí a gbọ́ wọn yé kó sì ṣe wá ní àǹfààní láyé ń bí àti ní ọjọ́ gbìndé al-qiyama. A'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله رب العالمين <clears throat> ثم الصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول فبارك الله سوى مسلمين الحمد لله أتنطر لكم كرات جرفان النبي صلى الله, عليه وسلم, الله وسلم. ẹni ọba dídà láti wà máa jẹ́ fún gbogbo ayé ìkẹ́ ló pé ìrìn ànábì ọba dà mẹ́jọ ọjà yà fún wa o. àmín. bọ́ ọba kí ànábì tẹ̀jọ́ gbalẹ̀ kí a máa tọ́ kárí àtọ́ kàn sọ ọba rẹ̀ kẹ́ àwa náà àti bàbá àti ìyá wa o. àmín. àwọn aya wa máa wa kẹ́ wọn o. àmín. àwọn àfa wa máa kí wa kẹ́ wọn o. àmín. àwọn àna wa àwọn ọ̀rẹ́ wa kẹ́ wọn o. àmín. àbí ọ̀nà ọ̀rà níkànsí rẹ̀ gbogbo ọmọ ìyá pátá tó fi ẹsẹ̀ kòǹgẹ́ ájì mọ́mọ́ wáyé wá pa o àwọn tó kù sọ́ọ̀n náà dákun bá ní sọ́ọ̀n náà dé láyọ̀ àtàlàfíà jẹ̀mọ́ àwọn béèrè ló béèrè ní ìjẹjọ́ gẹ́bà ìjọ mà adẹ̀sàdéhùn wípé pẹ̀lú ògo Ọlọ́run á yànnà náà làmẹ́rì wípé ǹjẹ́ ń ti ń jẹ́ ìwọ jimá sọ́wábì bó ti jẹ́ wípé alimọ́mù alusada brozak wọ́n tún bá fi àwọn nǹkan míì kún ká pẹ̀sọ̀ sílé yiniyini welcome back hmm. ká fi eléyìí náà sì sẹ̀sọ̀ sílé so náà lẹ́tọ̀ bákan náà ká ṣe kéèkì láwòrán kàbà àbí ní àwòrán sáṣẹ ànábì mẹ́dínà àbí ní àwòrán hajjala aswad àbí ní àwòrán makọ́mù ibrahim kí alaaji tàbí aláàjà wọn bá ní gé bí wọ́n ti ń gé tán náà ní kó kálukú ọmọ jẹ́ àbí. <laughs> Eh? àwọn èèyàn dán kan wò. àbí àwòrán aláàjì gan. Eh, bó ṣe gbé ìrọ́mù rẹ̀. àbọ̀ <laughs> eh, kò sí wàhálà ọlọ́njọ́ o ìwọ lọ lẹ̀sìn yìí o kè sáàfà àti ń sọ lọ́lẹ́sìn hmm. ànábì gan kọ́ lọ́lẹ́sìn ọ̀ràn kọ́ wá sàlàyé fáwọn èèyàn ni ń lọ sí máa wà lẹ́yìn ẹ̀ ń tí bá ń sọ fáwọn èèyàn tí wọ́n bá wá ń ta ko ń tí ń sọ hmm. ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀sìn lẹ́lẹ́ bínú ń tí ń sọ tó dòdòdò ẹ má dèbí èyí ń wo sẹ́mọ̀ wọn ó ti ràn òun lọ́wọ́ ọlọ́njọ́ ọlọ́dàkùn jẹ́ ṣe ìsìláàmù tòótọ́ torí wọn ń lọ fẹ́ gbà láti ẹ̀mú lọ sálìkì àmọ́ jẹ̀mọ́ kakọ́ mu lọ́wọ́ ẹ̀ǹdà sáfàr tí a bá fẹ́ sẹ́rìn àjò ǹjẹ́ àmọ́ ṣe ń jẹ tá a sọ wípé wọ́n fẹ́ ṣàdúrà jì nítorí ẹ̀ ṣàdúrà mọ́ka yín ah, ṣé ó ní ẹ jẹ́ kí a ti ẹ̀gbọ́n tó ta bá ń lọ ní láti olódó tó bá ti kọ̀sẹ̀ méjì náà ni eh, mo ti sọ fáwọn tẹ́ǹtì mo ti sọ fáwọn alága kó bá táwọn afọ́ pọ̀ tí a máa ṣe kò sí lè nù ìsìlámù wa o áàdì àmọ́ òní abádébẹ̀ o jẹ̀mọ́ àṣùgbọ́n tá a bá sọ pé áàdì àmọ́ làbádébẹ̀ à ń sọ nígbà tó di wípé ẹ̀kọ́ ẹ̀sìn dọ́dọ̀ wa ẹ̀rí ẹ̀sìn dọ́dọ̀ wa níjọ́ ń rí àwọn bàbá tí wọ́n bi léèrè kò sí ẹ̀rí tí wọ́n fi sọ ṣùgbọ́n wọ́n bùkátà àwọn ó gbé nǹkan kankalẹ̀ fáwọn èèyàn jọ náà lọ́hùn tí wọ́n máa ń tá sí wọn tí wọ́n máa mú ẹ̀sìn máa wù wọ́n ṣe tí wọ́n máa mórí wọn yá àwọn gbé kalẹ̀ lórí tí wọ́n gbé yìí ní làwọn kẹsẹ̀ bẹ́ẹ̀ sì gangan ni ibẹ̀ ni ẹ̀rí ti dé bá wa o. Hmm. àwọn òbú àwọn tí wọ́n ti lọ yẹn ìwọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń kéwú ní ìsìn lọ rèé mọ̀ wípé à nídìí ẹ̀ mọ́ ẹ̀sìn mọ́kùnrin wò sùlámù fama ó ti kárí ilé ó ti kárí oko pé à ń sàdúrà mọ́kà ń gbà tá ń lọ kakọ̀ wogi lẹ́yìn àdúrà mọ́kà ó náà ni bàbá bìlá lù ṣe. mo fi kẹ́yọ̀ fún yàwó àtọ́mọ̀ hmm. wọ́n gbọ́n dodo ń dẹ́kun ẹni tí ajọ́ ń dájọ́ ó lọ́wọ́ ìyá lówó kí n gba ilé ìkarùn bí yìí ò ṣe ní pọ́ńtàn tó bọ́ náà tàn ní pé abiralu ẹ̀ ń bá pàápàá tẹ lẹ́dẹ̀ gbàgán mo tún láyìn kan tó lóun fẹ́ yá o ah fún ẹ̀kọ́ fara lé mọ́ ẹ sì kó wá pò wọn lọ gbogbo àwọn ìdọ̀gbọ́n sí ẹ̀sìn máa fi kó àwọn èèyàn lómi ọbẹ̀ yìí ó ti kú o ìǹtẹ̀ ń bu alùsùn náà sínú intense pé wọ́n alákàtà títí sínú nítorí pé àwọn ni wọ́n fẹ́ yọ ajá lẹ́nu takú. ìtúsẹ̀lẹ̀ nìyẹn hmm. jẹ́mọ́ kò sí òde ní ẹlẹ́ẹ̀kejì tá a bá wá dé ńkọ́ jẹ́mọ́ à tá a bá dé ẹ má sọ pé torí ájì tẹ́ ẹ bá ti torí ájì ó ti kọ́ nù nǹkan mi kẹ́kọ̀ọ́ torí wúmúrọ́ ṣùgbọ́n nínú ìsìláàmù a ní ìkónilẹ́nujọ tẹ́sìn máàkì ẹ̀ ìndàlùkùdù mímìnà sáfàr bádàlùkùdù mímìnà sáfàr nígbà tí a bá dé látàjò àní kí lè rí wa lórí eléyìí jaa fi sahih min hadithi jabir abdullah radiyallahu ta'ala anhu anna rasulullah sallallahu alaihi wasallam madinata nahara jazuran aw baqaratan jábìrù sọ fún wa wọ́n nígbà tí ànábì lọ sájò tọ́wọ́ mọ̀dínà padà jẹ́mọ̀ kì í ṣègbà tí bọ́ọ̀ mẹ́dínà lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ o àwọn àfáàmù méjì wọ́n ní ìmọ̀ ọkọ̀jẹ́ bọ́sọ̀tù láti rẹ̀ kọ́ ogun táwọn banu angotfine tí wọ́n á kọjá ansarasalam anasi bani sálábà bani sálábà ti bàmá harib wọn burú jáì ṣùgbọ́n bá dẹ́dà ó fi ìbẹ̀rù sọ́kàn wọn wọn ò lè fẹ́ sí ànábì ìbẹ̀rù ànábì ti ń bọ̀ tó fi kó àwọn ìlẹ́nujọ nígbà tó dé lájọ yìí apá kan nínú tàbúùkì ni nígbà tó bá dẹ́dà bá kí ìbẹ̀rù bọ̀ wọn ọkàn àwọn ará róòmù tí ẹ sáfà nàbì ànábì láti òní lọ ọ̀tá kò tó fèsì yín mọ́ kó sọ wípé owó màmá yín jà nítorí pé ọba dẹ́dà ti gbà fún yín tọ́pọ́rọ́tà alùpùpù àsálàmù wàá dé látàjọ yìí ọwọ́ apá jẹ̀zúr tí ẹ máa ní apá jẹ̀zúr in tó ti tó jẹ́nu ràkúnmí ni ọwọ́ àlejakọ olèjabo mọ yẹsùn lè dábò hí mínàlì ibìlì sàwa zakaron kánà áwò ń sa so àbí màálù àbí wàá pẹ̀lú ìjọ ká ọkọ̀ mu lọ́wọ́ ká ti àjòdè ká kó àwọn èèyàn lẹ́nu jọ jẹ̀mọ́ ọ wá ní àwọn mọ́jẹ̀mú tó dé pẹ̀lú nàìjíríà ti kọ̀rọ̀ ìtàwọn mímọ̀ ká látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nǹkan àkọ́kọ́ adamu ìtìkọ́dì hadil walima bí káwọn ìhá sunnatan mu'akkadatan aw amran wajiba aw ibadatan wajiba ẹni tó bá fẹ́ kóyàn lẹ́nu jọ ń tó ti á dìde àbó tí ẹ ní àjòdè kìí ṣe torí ájí o tó tí ẹ ní àjòdè tágbára bẹ́ẹ̀ bá ń bẹ fún kò gbọ́dọ̀ dàníyàn pé bóun ọba ṣe òun ọ̀sẹ̀ náà bóun ọba ṣe òun dáràn tó sì jẹ́ pé ní ẹkọ́kọ́ máa ń gbé pẹ́lú mi lọ́rùn ìn ló bí afẹ́wọ̀ jímọ̀ yìí o àbọ̀ mi afẹ́wọ̀ jímọ̀ náà afẹ́wọ̀ jímọ̀ náà ó náà papọ̀ mọ̀rú níta náà bàbá wa dálẹ̀ nígbà tí a bá fẹ́ lọ sí Mẹ́kà torí ń jọ wọn bùkátà àwọn nǹkan kankan mú ọ̀rẹ́ rì ṣùgbọ́n wọ́n bùkátà àwọn kátàkóyọ̀ sí kẹ́sì ò fi lè máa wo àwọn èèyàn ṣe àgàgà ẹwádìí fún sam mẹ́mbẹ̀ ìyí tí máa ń múnú ẹ̀mí dùn afẹ́fìlúwálẹ̀ alọ́ọ̀lùmí arúgbìsì ìmọ̀ ọlọ́run ọba ọlọ́run gan sọ lè yẹ́ ṣàdúmọ̀ náà sí àlàhùn subhanak allahu akbar ìrẹ̀ yà mí ẹ̀rìyàn gíga pé àà ah, ah, ah. mọ́kànlẹ̀ lẹ́tì náà ní pé àà ọdún mọ́tò bẹ́yà mi o àwọn mi ò máa sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yín ẹ wo ìwọ́sùpá èdè wọn ti á jèbi ẹ̀yẹ báyìí wọ́n sì gbọ́ra wọn yé ẹnu tó kọ́ oh, tó èdè náà ni wọ́n gbà wọ́n kọ̀míkéètì àmì wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ ìdíjọ́ mi gbẹ̀rẹ̀ pátá rẹ̀ à ọlọ́rọ̀ ọmọ ìdẹ́dà tó rọ̀ pọ̀ lójú ìjọ ẹ̀ẹ́rì ẹlòmíì fófó rẹ̀ ọmọ bàìlẹ́rù ẹ̀ẹ́tù ẹlòmíì ojú ọmọ tẹ̀ kínníkínní ìjọ nù ẹni tó dúdú ó rí wípé àwa dúdú àtàṣe oró bíi ọkà bàbà bíi mẹ́ta sí mẹ́rin tí wọ́n dà sínú tray tí àgbàdo one million bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́wájẹ́ wáìtì akérèjẹ́ jọjọ́ á fara gúnra wa á fẹ̀bẹ̀ kódà àwọn mímọ̀ ń sọ wípé a nítorí ohun gbogbo ayé sí ó ti wá gbé sáàrin àwọn àpáta wọn ní ká lè fara wa ni ká sì lè wo bó o láti gbára wa sí mm. pẹ́sẹ́ǹsì wa gẹ́gẹ́ pé sẹ́sìn à ń ṣe tòótọ́ torí wípé láàrin àtẹ̀dá àtọ́lọ́hún kò sí tó lè sí mẹ́mẹ́ mm. àárín ẹ̀dá sẹ́dá náà ni wàhálà wa mm. ọ̀rọ̀mọ ọlọ́run tó tẹ̀pa ní fámìlì rẹ̀ kẹfẹ́ gbà lójú níyàwó rẹ̀ kẹfẹ́ gbà subhanahu wa ta'ala mímọ́ fọ́ bá yìí àwàmbọ̀ tó bá ti wá di wípé abàtì ẹni àjòdè báyìí aláàlẹ́tọ̀ ṣùgbọ́n kèé ṣe ìkólẹ́jọ́ dandan ó dé ní ẹlẹ́ẹ̀kẹ́jì ìtìnábù al-israf wa tabdhir fi hadhihi al-walima alla yusahiba hadhihi al-walimata at-tabdhir wal-israf likul lahi ta'ala wala tusrifu kò sì gbọ́dọ̀ jẹ́ ìkónilẹ́nujọ tí ó máa paláì nílẹ́kún irú kò lẹ́njọ́ o wọ́n wá ń sin ọwọ́ sí oúnjẹ báyìí iná àpà ara náà àpà òun ni ká máa fi tọ́lọ̀ wọn yọ̀ọ́nú sí ká máa fi ṣe ìnáwó ají kọtíkalẹ̀ kó wọ́n bá dà ẹ́ alájí tẹ̀ ń wó yìí ọba wọn haúsá ṣe ọba yíbò ṣe gbogbo ọ̀nà nàìjíríà lọ́ba ṣe fúdìí èyí wọ́n gbọ́dọ̀ jò fún wọn ìjọba òtúbò náà ti bá ti lọ mọ́ àwọn kéékèèké wa. múra bí ẹ̀yà kọ̀ọ̀kan. wọ́n múra ẹ̀yà kọ̀ọ̀kan hmm. ẹ̀yìn ọmọ ẹ̀yà ẹ̀wọ̀ níkà nìkan ẹ̀ máa jó ẹ̀sìn mẹ́lẹ̀ ń ṣe ẹ̀ mọ̀ fẹ́ dúpọ̀ fọlọ́ mọ̀ ní ní ẹkún lẹ́kì ọ̀run hmm. lọ́tún lọ́sì ló fi di wípé ẹnì tó tún bẹ̀rù ọlọ́run tán nínú àtọ́jọ́ kò tó ń wọlé pé ah, àmì ilé òṣèwò ní ọ̀pá títì lọ́rẹ́ kí ní ẹni tó ní à kí ní ká ṣe ẹ̀rọ kọtẹ́ ẹ̀ fún pé ẹ̀ ọ̀fẹ́ wò jímọ̀ ó kọ̀ nǹkan kọ́kọ́ ní pírọ́blẹ́mù ó kọ́kọ́ bọ́lọ́mẹ́ à nínú ẹ̀sìn tẹ́lẹ̀ níta nínú ẹ̀sìn tiwa òun ni pé a lè ṣèkónilẹ́nujọ a lè dáná fáwọn èèyàn tí a bá ti ẹni àjòdè kìí ṣe mọ́kà yìí nìkan ẹni àjò bẹ́ẹ̀ yẹn lọ Amẹ́ríkà tó padà torí wípé kéèyàn òkú lè a ànábì ṣe sọ́nù àdíjì Salman Al-Farisi nínú àwọn tọ́lọ́ tètè máa ń gbàdúrà wọn arìnrìnàjò náà bẹ́ẹ̀ torí ó ń lọ ní kọ̀ọ̀bọ̀ bọ́wọ́ dè ọlọ́run wa sọ àlọ ọsọ àbọ̀ ìdúpẹ́ ni ìní a máa ń pè ní ànàkíyà àtù láti bí nàkúrú ànàkù ní àlùbùbáàrì torí pé àrìnrìn àjò ọ̀là níbi eruku àjò ló tún kẹrùkú náà dé àmọ́ pè bẹ́ẹ̀ bákan tí wọ́n bá ti gbé wàrà alẹ́ pẹtipẹti tí wàrà bá tutù tán fòfò tí wọ́n ń jáde lára rẹ̀ wọ́n ti máa ń pè ní nàkúrú ṣùgbọ́n tàkọ́kọ́ yẹn ìlórí lẹ́jù ká pè ní kíni o eruku àwa ń bọ̀ lára nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí ò tún gbadọ̀ tí ò tún tí ó tún wà nínú ara nǹkan tí ó fa wàlímọ̀ yìí àti sọ wípé a gbọ́dọ̀ dàbí ọ̀kan pé súnà ni ẹ̀sìn kan tí wọ́n bá ṣe bóyá ajé èèyàn ó yẹn jẹ àbíjọba àlìkè àmọ́ ọlọ́run ní kọ fún yàn pé a gbọ́dọ̀ jẹ́ kí ìntọ́ bá ní bá ṣe pẹ̀lú nápa ẹlẹ́ẹ̀kẹta àǹtẹ̀kùnà níyàtù híyà. شكر الله تعالى على هذه النعمة على العودة بالسلامة ọ́sì gbọ́dọ̀ japan yẹn ti ń ṣe ìsìn dúpẹ́ fọ́lọ̀ ní kéṣe mubahat pé à sáàbùrù sáàkì náà ṣe ẹ́ lọ́mọdé mo lè kọ́ ọmọ méjì sọnù yín yà jẹ gbèsè nítorí ẹ̀yìn bó ṣe wùrẹ́ mo lè tápè pẹ̀lú ti mẹ́lẹ́yìn ilé mi kí ló tó báyìí à ládùúgbò yìí kọ́ńtù máa ń ṣe dẹ́mọ̀dì náà dá sọ̀rù kalẹ̀ ó kọ́ mo sì wẹ́rọ ọlọ́run bí má jẹ lọ́dún èbó mo jẹ lọ́dọ̀ gbogbo mo sì sí ọ̀run ẹ̀fá ìgbára mo yí gbogbo ẹ̀ mọ́ra wọn kí mi dé eléyìí ọgbọ̀dọ̀ sí ń bẹ̀ jẹ̀mọ́ àwa ń bọ̀ adi oyé wa ní ìsìn wípé ká máa kóni lẹ́nu jọ tá a bá tàjòdè ẹ̀sìn fẹ́bẹ̀ ṣùgbọ́n kèé ṣe nǹkan ojoojúmọ́ kèé ṣe dandan kèé sì ìṣèjọjúmọ́ torí pé ìgbà táwọn ẹbí dé láti àwọn àjò ó kóni lẹ́nu jọ àìmọye àjò míì ló ti dé tí ò sí bẹ́ẹ̀ láti lè bá àsọ́fà wípé àádá mínàlá àdáàtì lámìnàlá ìbàdáàtì nínú àwọn ìṣesí tẹ́sìn sáyìn ni kìí ṣe nú ẹ̀sìn gangan tá a sọ wípé a ti jòlẹ̀ ẹ̀sìn àwa ń bọ̀ tí a bá wá dé látàjù hajj náà lọ jẹ́ ní ti hajj tá a sọ yìí làwa kọ welcome back pẹ̀lú nǹkan kan yẹ́dẹ́yẹ́dẹ́ kó a sá sùn àwọn mímọ̀ wọ́n pín méjì lórí ọ̀rọ̀ yìí àwọn kan ní sí arìmì náà ni tàbá ti ajílẹ̀ tá à ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní bákan náà ànábì ò ṣe àwọn sọ̀rọ̀ bá ní òṣèké ni ò ṣe ọ̀rọ̀ kejì tí mo fi ń sin lọ́hùn ó ní alqawlu bil jawaz ọlẹ́tọ̀ kasi bẹ́ẹ̀ ó tún láwọn òǹdè tó di náà ni kí ló ń gbọ́ lọ́tọ̀ ni wípé lẹ́yìn sàmínà ìbàdàt bẹ́ẹ̀ mẹ́lẹ̀ àdàt nínú àwọn ìṣesí tẹ́sì máàkì ni kò sínú àwọn kò sínú ìbádà wàlá asùlù fìlà àdáàtì àlèhìlù bẹ́ẹ̀ sì ni ìpìlẹ̀ nínú gbogbo àwọn nǹkan tó bá jẹ́ ìṣesí láti fi àgàgà hajj ṣẹ́rí ni ọ̀wọ́ hajj nítorí pé kò sínú àwọn ìbádà akọ̀rọ̀ ìbádà gbangba ni ọ̀rẹ́ ní tẹ́lẹ̀ ṣùgbọ́n o kọ̀ wá gbọ́dọ̀ jẹ́ pé ń tá a fẹ́ fi pẹ̀sọ̀ sílé yìí ìní ọwọ́ afa kílé ọwọ́ agbáwé oṣù méjì wọ́n ní kíní ọ̀sẹ̀ àwọn ti lọ kó wa so w àkọ́kọ́ tí mẹ́bí well wọ́n á tà yẹn ní five million hmm. kí ni tí a fi ṣe E tó tẹ̀lé wọ́n tó ní four point five ẹni tó tó tẹ̀lé wọ́n tà ní three point five ingé tẹ́pù wọlé ni C tó tó tẹ̀lé yẹn náà wọ́n tó náà two point five O tó ń bẹ wájú ẹ̀ wọ́n tà one point five me yẹn wọ́n tọ́ ta méjèèjì five hundred so well come kọ́kọ́ dé báàkì ibẹ̀ òun tó wá gbé àwòrán mi wà ten million naira ó ní bí ibẹ̀ ebẹ̀ eight point five c yẹn six point five k yẹn four million ni wọ́n ná gbogbo kí ni àwọn àwọn abẹ náà ètò ẹbí ọ̀sà mẹ́mẹ́ ètò ẹyẹ ọ̀sà mẹ́mẹ́ ètò ẹyẹ ọ̀wà kọ́ni mẹ́mẹ́ irú eléyìí kò lẹ́tọ̀ nínú ẹ̀sìn wa ṣùgbọ́n àkàkọ́ kékeré gbogbo tí a fi ṣe kọ̀wọ́ one thousand five kọ̀wọ́ five five thousand naira láti fi máa fi sọ pé àdúgbòdò ọlọ́run náà láti máa tìdùn náà bọ́nú àwọn tí ò tí ì lọ kò sábúrú nù eléyìí àwa ń bọ̀. sunu kak sunu kak káwa ṣe kéèkì kéèkì nígbà tó wá ṣe wọ́n ṣe láwòrán kàbá wọ́n ṣe láwòrán mọ́sálásí wọ́n ṣe láwòrán mọ́kọ́mù Ibrahim wọ́n ti ẹ̀ ṣe àlàájì ni. lọ́tẹ́wọ́ báyìí ní sunkún ìrámù ní lọ́rùn rẹ̀ ọ̀pàkájà àti ìsàlẹ̀ hmm. ọ̀pàkájà àtòkè ọ̀sẹ̀ ìsàlẹ̀ ọ̀kọ́dà hmm. omijé náà wọ́n kàn náà sí bí. òun náà wà ń bẹ. mọ́sájà wọn ni wọ́n ó gèké kiri o wọ́n máa jẹ́ ní ìkọ̀ọ̀kan hmm. eléyìí làwọn mímọ̀ sọ̀rọ̀ lórí rẹ̀ wípé gbogbo ntọ́ bá ti jọmọ́ ìhà àìmọ́ gbé nígbà tẹ bá mú káàbà tẹ ẹ ṣe ń kéèkì àwọn kan jẹ aṣọ rẹ̀ àwọn kan jẹ lẹ̀kùn káàbà inú ọ̀kẹ́ láti bá jàlá síwájú ẹ̀rẹ́ lẹ́yà ẹ wá dákò kí lẹ̀ ń sọ sí kàbá ọ̀parẹ́ ni tá a bá wá lọ́tọ̀ ọba wá náà ní sáànù kàbá ẹlòmí lòdò lágídí olùsánù kàbá tára tiẹ̀ gẹ́gẹ́ tí ẹ bọ̀ ẹ àkọ́bí rẹ máa pa. orí ni ẹ fẹ́ mi. ọmọ olóṣèlú sọ́wọ́n sí ìsáàbí fẹ́rẹ̀ sọ́wọ́n orí dádì rẹ̀. orí orí dádì mo fẹ́ jẹ. láì láì lálá. ìkẹ́ ti skul di oníyàrá ẹ o ẹ bá kó gbó ká wọn yìí mo fẹ́ lọ wá fáwọn ọ̀rẹ́ mi ah, ìwọ ti ẹ̀sọ́ tó dáa èwo wá ní wọ́n gẹ́gẹ́ wá fẹ́ jẹ wọ́n ní wọ́n bọ̀ kẹsẹ̀ méjèèjì. ẹ̀sìn ẹ̀ẹ́dùsọ́nà ọ̀dọ́jì ṣùgbọ́n sí ọlọ́run ni. Hmm. a sì ní ìdájọ́ kẹsì ń sọ fún wa wípé kùlùmọ̀ òbí ìfàyìlà hukumi shar'iyyin يحتاج إلى دليل يصححه يصححه gbogbo ń dá ọba ti fi tì síbi ìdájọ́ ẹ̀sìn yóò bùkátà ẹ̀rí tí ó máa tẹ o ọ̀rọ̀ ẹ̀sìn wọ ọ̀rọ̀ ẹ̀rí ni o torí pé ọba dẹ́dà kò fi wá síbi pé ìyẹn sábà máa fi làákàyè yín náà máa wò ná èyí tó bá tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ ṣe èyí tó bá tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ kẹyọ́ dànù no ọba dẹ́dà ti parí ẹ̀sìn ó ti parí ẹ̀ fún wa àwa ń bọ̀ alájí máa jimá mà ní èwo ni wọn tún ń pè wọ jimá o òun hmm. ni kí alálàjì òde tí ọba tí ìrí agbára àti dáná kò gbọdọ̀ wà jimá wọn máa sọ kódà ń bò mí ìmáàmù ni máa ń pín fún un àwọn mẹ́jọ ọlọmọsálásí ìmáàmù yáà fún déètì kọ̀ọ̀kan kìí ṣe tàìtì rí owó ẹni tó sọ fún fẹfẹ tó lójú ẹfún ilé tọba kẹyìn o wọn wá fẹlẹ mi lóṣù mẹ́rin ìní jimá tí ó tó kàn kò gbọdọ̀ lọ jimá kìí ṣe jimá ọ̀dọ̀ wọn o ẹni jimá wọ́n mọ̀ sálẹ́kùn eh, eh, Abu Sulaiman bó wà ní jimá jẹ́ à ah, ọjọ́ ètí ìgbéri eh, kọ́lọ́ sáàjì yóò pé láyọ̀ ìwọ jimá ni kọ́lọ́ dákan ẹ̀yin bá tẹ́lẹ̀ sí bá jimá ó lè padà torí pé táìmù mi ètí tò ah. hmm. kò ṣẹlẹ̀ inú ẹ̀sìn wa o ara àwọn nǹkan yìí wọ́n ti ṣe rí njọ́ níjọ́ tá à ń bùkátà ẹ̀rí ààrẹ rì èyí tá a rí náà nù. No níjọ́ náà lọ́hùn táwọn bá àwọn wọ́n sọ wọ́jímọ̀ náà ni tó fi wá dàbí ẹni pé ìwọ́jímọ̀ gan òfin tí ń bẹnu rẹ̀ àti bóṣùmọ́tọ̀ rẹ̀ ó ju ájì gan tí ẹ lọ sí lọ kí a gbà ah, aláàjì ẹ̀mí lọ ní kún hmm. ah, yóò kúkú ọlọ́run hmm. ah, yóò lè mọ́tò láwọn àṣà rẹ̀ àfáà náà wà sọ wípé aṣọ tẹ́ ẹ bá mú o iná àgbọ́dọ̀ wọ̀ wá sórí mẹ́mbàrì ìjọ náà lọ sẹ̀fà àti mọ̀dí àná bá ó sì kéré tán ọkùnrin ọgọ́rùn gbọ́dọ̀ tẹ̀lé yín obìnrin náà bẹ́ẹ̀ náà bà bẹ̀rẹ̀ ògbẹ́ máa fẹ́ lọ ájì bí sara jìkìrà ní ọ̀yá òun náà kọ́kọ́ mú ten thousand sókè náà so àjìkìrà ní ẹ̀wà bọ́ọ̀bì ẹ̀ kọ́ san owó pé ẹ tiẹ̀ kọ̀kọ́ tí ìbàdàn dẹ́kù láyọ̀ <laughs> níbo ní airport sixty thousand nìyẹn alájí fi yàn lẹ ẹlẹ́kejì ẹ̀ ti wáyé ẹ̀gùn bàálù ìran yìí kò gùn bàálù rí ọlọ́mọ wà jẹ́ ọjẹ́ gbogbo tẹ ẹgùn yìí yóò pin lórí yín ha yẹn gbà bí ó àmì fifty thousand naira lẹ́yìn ìgbà tẹ ẹ sì yẹn tán ẹ wá gomalu náà ẹ jábọ́ ha tó jẹ́ pé gbogbo ìgbà tí ẹ wà lórí bàálù yìí oorun máa mú sùn oorun ní ń súnra yìí oorun wọn àkógbó yìí wọn gbàjọ lọ́wọ́ wọn eléyìí ò sì nú ẹ̀sìn wa o jẹ̀mú ẹ̀ jọ aláàjì èèyàn lè dúpẹ́ lọ́dọ̀ ọ̀bàdẹ́dà ìmáàmù kéèpẹ̀ sí wọn tá a bá tẹ́lá tíráfù nìkan ní ẹni ká mọ̀ sí dáadáa sí gbogbo ìgbà ní ọmọ sí dáadáa kèé sálàájì nìkan lọ́wọ́ sọ́rọ́ òun kan aláàjì ẹwọ ẹwọ ń tọ́ pàtì béèyàn rí owó jù bẹ́ẹ̀ lọ tó travel yóò míyàn àwọn àgbàlagbà wọ́n ní olókolókó fẹ́ rí oko òfàlágbàṣe sẹ́lẹ̀ tó ti lọ́sì ìjọ yìí báà náà sì lọ̀pọ̀lọpọ̀ wa náà tá lọ kẹ́làjì kí aláàjá lé yíjókòó nira yìí pé kẹ́ni bí wọn ò ní fílà àti ìwé òfin tí wọn ò ní tẹ́sùn wọn fi jókòó wọn jẹun ọ̀sán ńlọ jẹun gbàgbà mọ̀mọ́ mi tí wọ́n jókòó sí ẹgbẹ́ kíchìn wọn ni mo sì wá gbé lọ gbé bọ̀ wájú mi síra ẹgbẹ́ tó tẹ̀sí bìkẹ́dé ẹjẹ́ ojú ó yò ẹjẹ́ wọn jẹun tòótọ́ táǹfààní bẹ́ẹ̀ bá wà kò sábùkún bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ ti mọ̀ pé àǹfààní bẹ́ẹ̀ wà kì í sáàlámà làwọn mọ̀ sọ wípé kọ́dà àwọn àfáà tó fàmọ́ra wọn lọ pé oúnjẹ tí arìnrìn àjò tó bá dé láti fi gbọ́dọ̀ ọlọ́run tí máa ṣe ṣé dandan ni kó jẹ́pọ̀ ni ó ṣe ni àbí tọ́ yusnaru lahu hmm. aw yasna'uhu lahu ghayruhu sẹ́lómi ìlú bá ṣe wàláhì méjèèjì àwọn afá sọ hmm. bọ́dà nínú àwọn afá àti wọn ò mú kó nǹkan gbó ṣe pé ẹ ṣe wá fún ni yóò nìkan ni ó dùgbẹ́ ni ẹ̀yin náà dúpẹ́ bẹ́ẹ̀ inú ọ̀bà rí máa ń kọ́ ṣe bí ẹ̀kọ́ ṣe yìí náà hmm. ó ti lọ láti ẹjọ́ kò sówó lọ́wọ́ rẹ̀ ó ṣẹ̀dé padà yóò ṣẹ̀ máa to ìṣẹ̀mí padà díẹ̀ díẹ̀ ni kèé sáláà jì ní kẹ̀kẹ́ dandan hàn sí hàn wípé àwa náà nílọ tó fi wá di pé èèyàn tí àlàjì ó ti mọ́kàdì ṣọ́ọ̀pù kèétí ìrísí kèsì kankan yáṣẹ́ kí ẹ mọ̀ kájí ẹlẹ́ẹ̀kẹta fún mi ah yàrá mẹ́rin lè kárẹ̀jọ́ ẹ̀kẹta fún yé o ẹ ti ẹ̀sánú mi ni ìmáàmù ni wọ́n rà lé nígbà àgbọ̀rọ̀ wájímọ̀ àwọn ẹgbẹ́ mi òkú sì ti ṣe kínní kọ́dà ó kàn fi mi ṣe ẹ̀yẹ lọ́jà ń lọ́jà náà ah ẹ̀yin náà bá ń fojú wo iye sẹ́ńtà màlúù ah lórí yóò tó three million Ah, ní bàbá ń ṣètò bí six point five ah ọwọ́ àwọ̀ jimá tán ó dé padà kò sí nǹkan kan mọ́ wọ́n wá pé wọ́n bàbí tẹ̀bí láì fún ìmọ̀mù ìrọ̀ o plumbing system ilé àgbàlá lọ́bàjẹ́ làwọn gbowó rẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ wá ń forí sọ̀ra wọn lódòdì jẹ̀mọ́ àwa ń bọ̀ ṣe wá rí ẹ wo bí nǹkan ṣe bẹ̀rẹ̀ níjọ́ tí wọ́n ń fi àwọn nǹkan kọ̀ọ̀kan ìpépè ìṣẹ̀sìn láti fi dùn àwọn èèyàn nú láì torí pé ẹtítàn bàbá wa nínú pé wọn ò rí ẹ̀rí pé kọ̀ lọ báwọn ìgbà tẹ́rì ó dè tán ẹ wo tó dọ̀dọ̀ àwọn èèyàn ọwọ́ á di pé ó ti wá pẹ̀ kàkiri sí pàwọn ojúmọ́ nìkan mọ́ sábàkà náà kàbá pati ọwọ́ adi pé ìtọ́jọ́ pé tí ìbá fẹ́ lọ mọ́kà tí bá ń ṣe nú iṣẹ́ yóò gbọ́dọ̀ tọrọ àforíjì ọ̀dọ̀ Ọlọ́run pé ah amẹ́rì tó pútà nẹ́yìn ṣé kí n máa mutí ṣé kí n máa ṣe ìsìnà ṣé kí n máa pààyàn ṣé kí n máa ṣàbúrú ṣé máa jalè ṣé máa jíwòlù ṣé máa jígbá ṣé máa jáwó èèyàn wá dé padà kọ́ wá sọ pé nǹkan tó sọ fọ́lọ̀ ń pòun ní í ṣe mọ́ ìgangan ni ọkọ̀ọ̀kọ̀ wa máa fi dúpẹ́. kò sí lè nínú ẹ̀sìn wa o. jàmáà ẹlòmíì jímọ̀tì àní ọwọ ìtorí pé yóò pò lórin tí wọ́n bá kọrin pé tìlódánà dẹ̀ sí ní òjò ó ti rówó rárá fẹ́ sí yàngàn ṣùgbọ́n ti ẹ̀rọ gbogbo ẹ̀ but ẹni ti ẹ̀nu eléré nínú olórin ọwọ́ l'Amẹ́ríkà ó sọ oṣù mẹ́fà kó tó dé pé because ó kọ̀ láti náà lèmi náà ni mo travel eh, kò ah, níwà màá ṣe patí ọwọ́ àjọ wà pọ̀ tí bẹ́yìn àjọ hmm. lẹ̀pọ̀ ni eh, ọlọ́run dákun jọ mọ̀sánú wa ẹ̀sìn bó ṣe wá rọrùn tó ẹ wo bí ṣùṣe ń bá àwọn èèyàn lò ọlọ́run méjì ṣe tó mú o méjì àjọ rọ rẹ o fún ẹ lọ́sọ wípé wà máa ń yẹkùn ìṣètàn làwọn kọ̀rí kọ̀rí ẹni lọ́rẹ̀ ti wà wàhálà lọ́sì eléyìí ni àwọn nǹkan tí ó ní bá ṣe pẹ̀lú àlámọ̀rí àti àjòdè bákan náà eléyìí tó ní bá ṣe pẹ̀lú àlámọ̀rí apẹ̀sọ́ sílé láti fi wú alárajì lórí pé ẹ káàbọ̀ alárajì fi sọ fáwọn èèyàn náà pé welcome back tí dòdò náà àti àdájọ́ rẹ̀ bákan náà à ń ṣe kéèkì láwòrán kàbá láwòrán mọ́sálásí láwòrán àwọn kankankan nínú nǹkan tó jẹ́ wípé ọba adẹ́dà bàbàrà kéèsára àwa náà láwọ̀ àfọkínú tí ó rùn jégéjégé á kùtì rẹ̀ àdúrà yìí gangan ìlò ṣe rẹ̀ pẹ̀lú ìrọ́mù tọ́nà owó èsì tó ń sọkún ti sọ pé òun ṣe àdúrà tọmọ kan jẹ orí tí kan jẹ apá tí kan jẹ ẹsẹ̀ sọ́sì yẹ kó rí bẹ́ẹ̀ hmm. jẹ̀má ọ̀bàdàdà òní fi wálẹ̀ o kò sì ní jẹ́ kí a sì ṣe o yóò yọ̀nù sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo alálàájì yóò gbáàjì wa o gbogbo àwa tá a ti jọ sí tẹ́lẹ̀ ọlọ́run ti kọ́ bàjẹ́ gbogbo ẹni tí ò tí lọ yóò àná ò lè lọ bí hakila hawla wala quwwata illa billahi naam jazakumullahu khaira adúpẹ́ fún ọlọ́run a kí àwọn afáwa wípé wọ́n kò ní àtàárọ̀ àwọn afáwa tí a ti ń gbóhùn wọn látàárọ̀ àwọn náà ni fadilatu sheikh suleiman muhammad al-awwal amubiyeya hafizahumullahu ta'ala wa ra'ahum kọ́lọ́n kó jẹ́ kárí àwọn afáwa pẹ́ àwọn náà ni wọ́n ti ṣàlàyé fún wa yẹn gbogbo àwa tí a ṣẹ̀ṣẹ̀ ti á jìde àbí àwa tó jẹ́ pé à ń bọ̀ lọ́nà àbí àwa tá a ti ń gbèrò pé àwa náà á lọ láìpẹ́ kọlọńkọmọṣà ìṣe ní ọrọrùn fẹni kọ̀ọ̀kan wa àyàwó náà ni a ti gbọ́ yẹn nípa àlàyé lórí wíwọ̀ jímọ̀ àti àbí àìwọ̀ jímọ̀ àní báyìí á láǹfààní láti pè wá wọlé béèrè onírànran ìbéèrè wa pàápàá jùlọ lórí ohun tí wọ́n bá wa sọ yìí ẹ jẹ́ ká béèrè so àìmọye nǹkan ní í ṣẹlẹ̀ tó yẹ pé àwọn àfáwá tún lè má mẹ́nu bà tí ò sì yé wa so ẹ dákun náà. ẹ ẹ káàárọ̀ o ẹ káàárọ̀. bàbá wa kí ni o. ọlọ́run wa ni kí n jù bẹ́ẹ̀ lọ o. ọpẹ́ yẹmi ló ń péye láti ibi kan òpè méjì ìbéèrè mi rè lónìí adúpẹ́pẹ́ ti bá a dá oṣù ìta fi báskẹ́ẹ̀tì fún wa lọ́sẹ̀ tó lọ ìmí ìta sórí lélẹ̀ ẹ jọ bàbá mi sábà sọ ń pa pé èèyàn ń jájẹ ẹ̀sìn ìjẹ ẹ̀sìn wo ni ó tọ́nà tó bẹ́sìn mu táwọn àbí sọ pé ká máa jà àwa tá a jẹ́ mùsùlùmí bọ́ọ̀lù èdè christian lèmi o ìgbà torí pé prógráàmù yìí ẹ̀ẹ́dẹ̀ ń parọ́ ẹ̀ẹ́dẹ̀ yìí sì kan sí kan ló jẹ́ kí ènìyàn máa yìí bá a yànnà mẹ́jà bẹ́sìn gan táwọn àbí sọ pé ká máa jà so àwọn abalabi tí ẹ lè pè wá sí àwọn nọ́mbà tí ẹ lè pè wá sí zero seven zero five five zero zero zero nine four nine zero seven zero five five zero zero zero nine four nine àbí zero eight zero nine seven zero zero zero nine four nine. waaleykum salaam. salaamaleykum wa rahmatulah. jazakumullah khairan kí a fa wa. naam.

zero nine zero uh, nine zero eight zero nine seven zero zero zero nine four nine. Now. Hello. Hello. Hello. Hello. Abi zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine. Now. Hello. Hello. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ náà. Ẹ̀rì mi wà lágbára ọ̀nà ọ̀pẹ́ ló yẹ fún látọ̀. Ìbéèrè mi lórí ọ̀rọ̀ lílọ Mẹ́kà yìí náà mo fẹ́ béèrè. Wọ́n ní pé èèyàn wà kan bá lọ Mẹ́kà gbogbo ọjọ́ àlàmísì ká máa ṣe ẹ̀wà ká máa ha ká gbogbo àdúgbò tàbí ká máa gbé lọ mọ́ṣáláṣí. Ó tọ́ súnú àbí kò tọ́ súnú? kò sínú ẹ̀sìn bẹ́ẹ̀ kò sínú ẹ̀sìn bẹ́ẹ̀ àwọn àfa àtọmọ kí wọ́n fẹ́ jẹun. kò sínú ẹ̀sìn o. <laughs> náà hello oh. ẹ̀yà náà. hello. hello. ẹ kàárọ̀. ẹ kàárọ̀. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mùtọ́rù lórúkọ mi láti Ògùnpa nìbàdàn. Ẹ jọ ṣé ó tọ́ sọ́nà kí àwọn èèyàn kóra wọn jọ bóyá bí èèyàn bíi mẹ́wàá kí wọ́n máa wá dá owó pé tówó yẹn bá ti ń ká hajj bóyá kan máa lọ níkọ̀ọ̀kan. Kò sí aburú mbẹ tí wọ́n ti jọ bóra wọn yé láàrin ara wọn kò sí aburú mbẹ. zero nine zero six. two zero zero zero nine four nine náà. wa aleykum salaam wa rahmatulah. bí mo sọ̀rọ̀ láti LAUTECH. Eh, eh, ìbéèrè mi ni pé ẹni tí ó sàlù àlá nítorí pé ó ṣe wúkíá tó lè sàlù àlá tó lè fi kíni. torí pé ó ṣe kí ni. torí pé ó fẹ́ ṣe wúkíá ó wá sàlù àlá ìràlù àlá yẹn tó lè fi kíni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àlùwàlà téèyàn lè fi kírun lè ń téèyàn bá ń ṣe tí fi ń kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wípé bá a ṣe sára rẹ o ó sì ṣe tó pé ṣùgbọ́n níyàn rẹ ò sí ń bí àlùwàlà ń kọ́ àwọn ọmọ yẹn ni ṣùgbọ́n tó bá fà níyàn sí pé òun ń sàlùwàlà òun sì ń kún àmọ́ ọ̀làlùwàlà. akramakumullah yín kí lorúkọ yín bọ́lẹ̀ sí ń pè wá. bí a kẹ́ tún àpò padà. Naam. Naam, mo ní ìbéèrè mi ni pé àwọn tí wọ́n máa ń gba loan láti fi lọ hajj tó sì jẹ́ pé bóyá bóyá bank loan ọ̀tọ̀ ìbá wa ṣàlàyé lọ́yà nìkan. Ibo ló ti gba loan bank àbí? Ibi bank loan náà. Wọ́n ní ẹni tó gba loan láti fi lọ sí hajj tó sì jẹ́ pé báńkì ló ti gbàgbé kẹ́ lórí. Ẹ̀sìn ìtì yìí náà ni. tọ́lọ́run sọ wípé manista tọ́ra ilé ìṣẹ̀bílá hajj àìmọye èèyàn lọ́lọ́run ó gbèrèdè tí ò sí hajj láyé níjọba àdìsíàmọ́ tí ó sì gbèrèdè lálàájì torí àwọn àníyàn àtàwọn òṣìṣẹ́ kan tó ṣe sọ́dọ̀ ọba àdẹ́dà so ọba àdẹ́dà wọn èé fi máa naam hello zero hello. hello. ọpẹ́ ló yẹ yín látàkùkù mi. ẹ jẹ́ sún kúrò ń bi rédíò yín yẹn. ọpẹ́ ló yẹ yín látàkùkù mi. tayọ kí ni ìbéèrè yín. ẹ jọ kéèyàn lọ sí ayé tó wá di ijó àràfà tí wọn wá sí kókó fún mi ṣé o sọ fún mi. ká ṣe kí ni. bí wọ́n ṣe kókó bí wọ́n ti wọ́n ṣe kókó bí wọ́n ṣe ní ilé mọ́mí wa kí wọ́n fi sọ rí àràfà kò ní ìpìlẹ̀ nú ẹ̀sìn ṣùgbọ́n tí ẹ bá fẹ́ dáná oúnjẹ fáwọn tí wọ́n gbà wẹ̀njú àràfà ọ̀dà á pọ̀ kẹ ẹ sáláwẹ̀ lẹ́nu gbogbo náà lásán náà lọ títí nítorí pé ń bá iṣẹ́ aláwẹ̀ àràfà lẹ́nu yọ̀ọ́ gba ládàá pọ́lọ́ ó forí ẹ̀sẹ̀ ọdún méjìdínlógún náà ṣùgbọ́n ká wá mọ nǹkan kan pa lórí pé kókó kókó kíni wọ́n ní kókó àràfà fún ta ni fàlàjà ṣẹ̀rífà àbí àlàjà balikisu tí wọ́n bẹ ní kílókọ rẹ̀ Hello naam ẹ tún wà kó padà zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine. Àwọn olùkọ́m ti la ẹ̀sán. ẹ̀ka yà àwọn bàbá kọ́ ọlọ́wọ́ asan yín lẹ́sàn-án lóore o. Ẹ bá ń dúró lé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ jọ àwọn tó wá dé ní àjì tó láwọn dáná fún yàn tán tí wọ́n ń fún ọ lówó àǹjọ́ five thousand ní envelope ẹjọ́ ṣé yẹn tún ní ládàá ni àbí. ẹ tún sọ màá ẹ má bínú o. ẹni tí wọ́n ìgbà kan dé láti àjì yẹn wọ́n hmm. dáná fáwọn èèyàn pé tèmi sàárà lẹ pé ká dáa tó tún wọ́n ń fún ọ ní owó pé ẹgbà owó rè o ẹgbà envelope wọ́n ń fún ẹni tó ti àjìdé ṣé ẹ máa ní ládàá. Hmm. ó ti di iṣẹ́ ó ti di àníyàn méjì nù sẹ́kàn jẹ̀mọ́ tó wájẹ́ pé ẹni tó ṣe ń jẹ yìí òun ni ó ní àníyàn kí wọ́n máa fóun àbí ń bínú ẹni àléébù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tí wọ́n fẹ́ bùn ní nǹkan kì í ṣe gbogbo ẹni tí yóò bùn ní nǹkan náà ni ó kun lè jẹun lọ́dọ̀ rẹ̀ kọ́dà ẹni tẹ́jọ̀dẹ̀ ká bùn ní nǹkan náà dáadáa náà náà ni ẹ wo dáa sọ lẹ́ẹ̀kan pé ó ti fi lélẹ̀ lọ́dún bíi jọ́mélòó mẹ́ta tí bísíǹsì dúró nǹkan kan gbà o ṣùgbọ́n ká má yí mo ń ká má iná àlàrà irú ìnáwó tá a máa ti náà nù ẹ bọ́ fẹ́ sàánú ẹni tó bímọ ẹ fún ní nǹkan kó tó fi jọ́ sínú ọmọ ẹni tó fẹ́ ṣe ìyàwó ẹ̀sà ẹ̀ṣẹ́ dáadáa sí kìí ṣe pé ńgbà tá a bá wá dóde pé báwa ẹ̀rọ mélòó náà fi sí kò sí ẹran bẹ́ẹ̀ o ẹja ni o ẹja kan pàmò kan ó sì yọ ó sì mọ envelope hmm. padà nínú kíni. nínú twenty thousand ẹ̀ yọ ten thousand. torí pé pàmò kan ẹja kan ni jẹ̀mọ́ méjì àṣẹ báyìí mọ́ ẹ dákun ẹ méjì àṣẹ báyìí mọ́ barakallahu fikuma. jazakumullahu khairan zero nine zero six naam naam. Hello. Zero nine zero six two zero zero zero nine four nine. Naam. Wa Waaleykum salaam wa rahmatulah wa barakatu. Ìyá Mùsùlùmí náà ló sọ̀rọ̀ láti Ìbàdàn. Ọlọ́run jẹ́ àárín yín wa. Ọlọ́run lọ rẹ̀ mí o. Allahumma. Ìbéèrè mi tí mo fẹ́ béèrè ni pé tí èèyàn bá ń ṣe business tí ọ̀nà wa dípin téèyàn téèyàn nídìí ìrànlọ́wọ́ tí ò dẹ̀ rí ǹjẹ́ èèyàn lè gba owó tí wọ́n bá fi nǹkan lé lórí. Hmm. Ah, ẹ má gbà ẹ gbà nítorí wípé ìtọ́lọ́mùbá ní sọ gangan náà nù owó náà ò pé yín ẹ fẹ́ ṣiṣẹ́ ni fúnra náà sọ wípé bá ti jẹ́ èlé ní pé ká má dédìí rẹ̀ ọlọ́run wọ́n parẹ́ àtọ́jú ẹ̀. òun ó parẹ́ débi pé ẹnì kò ní kisi ni máàkù yẹn bí irú house kí bàbá kan wá mọ́mọ́ ẹ̀ lẹ́yìn tí àwọn pé ah táájú ah ìdí ibi tí mo ti kọ́kọ́ pọ̀ yà rẹ̀ ńgbà mo rẹ̀ ní house lónìí hmm. ní dùgbẹ̀ gbà ah, èyí ọkọ ọmọ gbé mi ah, wà nílé nǹkan kẹgbà tó sọ wéèlì dànù hmm. ọlọ́dàkùnjọ́ oṣù kéde ogun láti sẹ́mọ̀ hmm. mọ́mi wa ìgbà tí nǹkan bá fún pin ọfẹ́ dẹ̀nu pẹ̀lú ògùn ọlọ́ ẹ mẹ́jà wò kọ́ńkúlù lẹ́mìí wípé kéèyàn sì wàá ṣe tọ́nà pin rọ́ọ̀ nù pin lọ́dọ̀ ọ̀tọ́ lọ́rùn ní pin. Naam. Hello. Wàlékún sára ẹ̀yìn rédíò yín ẹlẹ̀ kárí gbádùn ilẹ̀ rẹ̀ naam à ń gbọ́ yín zero nine zero six two zero zero zero nine four nine àbí zero eight zero nine seven zero zero zero nine four nine zero seven zero five five zero zero zero nine four nine àwọn ibi tí a ń láǹfààní láti pè wá sí nìyẹn tí a bá ní ìbéèrè kan bí kejì náà. sàmàlẹ́kùn. wàlẹ́kùn sàlámù rahmatulah. jazakum akara èmi náà mo pè tán láìpẹ́. ok. èkejì ìbéèrè mi ò ní wípé cooperative kan wà tí a bá ti ń san owó tán dá owó padà wọ́n wá kọ síbẹ̀ wípé èlé owó tí ó san wọ́n máa ń yọ pàṣẹ́ntéèjì kan níbẹ̀ wọ́n wá ní ìdá kan nínú ẹ̀ wọ́n fi ń ṣe dífídẹ́ǹdì fún ọmọ ẹgbẹ́ wọ́n ní ìdá kejì ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ mú lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ aláìníyàá ìdá kẹta ń bẹ̀ wọn ní àwọn máa mú lọ sí ọ̀fíìtù ìdá kẹrin wọn làwọn máa mú lọ sí prison wọ́n dẹ̀ sọ fún wa pé kò ní èlé lórí kó tó di pé èèyàn join èèyàn wá join rẹ̀ tán ni wọn wá ń yọ bíi àwọn owó tasẹ́rẹ́ ká níbi pé èèyàn jẹ twenty thousand tó kù téèyàn fẹ́ fi balance wọ́n á wá divide ẹ̀ wọn lè yọ two thousand naira nínú iye téèyàn dá padà yẹn wọn wá ń yọ sínú kólọ́ọ̀mù kan lọ́tọ̀ ẹ̀jọ̀ kí ni Islam sọ nípa ẹ̀. ìbéèrè yẹn kò fẹ́. ẹ̀yin tẹ́yìn ṣe ló yé o. <laughs> kò clear dáadáa. tẹ́ ẹ rí gbogbo tẹ́ wájú ọ̀fẹ́ fi máa ṣe dáadáa láàrin ara yín ẹ wọ́n gbọ́dọ̀ sọ fún yín láti ilẹ̀ ẹ gbọ́dọ̀ jọ mọ̀ yóò sì di owó àlàálì náà láàkùrọ̀ sọ́dọ̀ àwọn òrukàn láàkùrọ̀ sọ́dọ̀ àwọn opó láàkùrọ̀ sọ́dọ̀ àwọn tí wọ́n bá ń bẹ ní àhámọ́ ọba rẹ̀ àkọ́jọ́ kọ́sànù wa o nítorí pé inna Allaha tayyibun la yaqbalu illa tayyiban ọba wa bá tọ́ mọ́ni ntọ́mọ́ni ọdẹ gbà. jazakumullahu khairan naam. kí ni bẹ́ẹ̀ wàríkùn sálàm. báyìí kí ni ìbéèrè yín. ṣé wà pẹ̀lú ọ̀nà bàbá wa tó dá wa lẹ́kọ̀ọ́ sí ẹ̀rọ ìpàdé yẹn ti máa sọ pé wọ́n ń dáná wọ́n ń ṣáájì ó lọ wọ́n lọ wọ jímọ̀ ṣé mẹ́nu ti dá gẹ́gẹ́ kékeré máa dáná. wọ́n ti ṣàlàyé ẹ̀. aṣàlàyé rẹ̀. wọ́n ti ṣàlàyé ẹ̀ gangan ni wáàsí dárí lórí. fódìdí ọgbọ̀n ṣẹ́jú. bẹ́ẹ̀ ni so wọ́n ti ṣàlàyé rẹ̀ naam zero nine zero six two zero zero zero nine four nine naam. hello. hello. naam. kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Wàlékùmù sàlámù rahmatullahi barakatuh. Kí lórúkọ yín ìbọ̀lẹ̀ tí ń pè wá? Láti Ọ̀rẹ́jà yìí naam kí ni ìbéèrè yín. orúkọ mi ni hussein. tayyib kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni àdúrà mi wo ló tún bẹ fún téèyàn bá ka súra bọ̀ téèyàn bá wá rí àwọn ìlànà máa ń fà bí súra lẹ́yìn subahana lẹ́dí subahana sájàdá wájú ya lẹ́dí kọlọ́kọ́ wọ sáfọ̀ sàmà wọ̀ bàtà ọ̀gá yíwọ̀ kó wá ti. àdúrà. naam. àwọn eh, àdúrà òun náà ni wọ́n ti sọ so àdúrà pé tá a bá ń ṣe àbájé mọ́jọ́ sojod. wa alaikum assalam wa rahmatullahi. bẹ́ẹ̀ni. máa ń sàkóso ọlọ́run jẹ́ pé fọ́sà. ọ̀rọ̀ nípa ájì bàjẹ́ kó bàjẹ́ àwọn ẹ̀ máa ń gbé lórí pé ẹni tó mu tí àbó ṣe sí náà àwa fẹ́ kí ẹ dára lẹ́kọ̀ọ́ gbà pé kí ni a lè gbé lórí pé ájì ní bàjẹ́ o alákùn lọ. ẹ ń bá ṣe nǹkan tó gbìyànjú kó nù lẹ́yìn ìgbà tó ti ṣe ájì ní ájì rẹ̀ bàjẹ́ irtad ó lò sí islam mọ́ ájì rẹ̀ lọ ó padà lọ da nǹkan pọ̀ mọ́ bá dẹ́dà ó tún á fẹ́ padà sínú islam ṣùgbọ́n àti ájì dé à ń ṣe lọ́n ájì dúró lọ́tọ̀ ẹ̀sẹ̀ tí alálàájì ń ṣe ó dúró lọ́tọ̀ tó bá wà foríjì ọ̀dọ̀ ọba dẹ́dà tó ọba dẹ́dà bá foríjì ájì rẹ̀ dúró lọ́tọ̀ lórí ẹ̀sẹ̀ ọlọ́run lè foríjì tí ọba sì foríjì ọlọ́run wọn ọjọ́ fún nù náà nígbà ọba sì parí táìmù rẹ̀ si padà sí àjẹ́nà ẹ lọ wa lélẹ́yìn alùsọ̀ ọ̀lùjàmáà gbogbo ẹnikẹ́ni tó bá yẹ tán sórí tàwíìdù ẹni ẹsẹ̀ torí ó gbé pàdé kò ní o ẹ ń bá ti kíni tàwíìdù ó dọ́dọ̀ ọlọ́run pẹ̀lú tó o ìyìn tó kó gbàgbọ́ ọba gbọ lónìí ṣoṣo àfẹ́ pé ní ká mọ̀ lọ rèé fi ti sọ̀dọ̀ ẹlòmíì hey bàbá mi lọ́rùn ò ní gbà fún ọ ah bàbá rẹ lọ́rùn kò ní gbà fún ọ kí ló ṣe wá sí wọ́ọ́lẹ̀ lé sílé ayé ẹ̀yìn o lọ́ máa sọ pé àwọn ìyá kiri kan gbogbo àwọn eléyìí ni la fi sọ pé ẹ̀sẹ̀ ń bẹ lọ́tọ̀ iṣẹ́ tá a ti ṣe ṣáájú ọ̀dà ṣé wọ́n sọ wípé ẹ̀ntì bá ẹ̀ntì bá ẹ̀ntì ń kírun fọlọ́hún títún wá ń tí ń mutí sọ́rọ̀ òní gbàrún rẹ̀ ni ọlọ́run gbàrún rẹ̀ yóò di ìyọ̀tí lọ́tọ̀ ẹni kí n fọlọ tí wọ́n ṣòkòtò lẹ̀ ọlọ́run gbàrún rẹ̀ yóò jìyà ṣòkòtò lọ́tọ̀ ẹ ká mọ̀ dàpọ̀ ntí ọ̀tọ̀ ọlọ́run bá dàpọ̀ ká mọ̀ sèkéde o ká mọ̀ dàpọ̀ àwa kọ́ la làlìjẹ̀ náà o mm. àwa kọ́ la sì ní iná o ọba dàpọ̀ kẹta lọ. àmín àmín zero nine zero six two zero zero zero nine four nine so àwọn ibi tí a lè pè sí nìyẹn àbí zero eight zero nine seven zero zero zero nine four nine zero seven zero five naam bẹ́ẹ̀ wàhálẹ́kùn sálàmù rahmatullah ẹgbọ́n sókè díẹ̀ Taib, kí ni ìbéèrè yín? ọmọ dáná lẹ̀ títí tó máa lọ tó máa di káàmì máa jẹ káàdùkú tó máa lọ pé sẹ́yìn náà lọ akramakumullah wọ́n ní ẹni tí ó lọ sí hajj bó ṣe lọ ló ti sàsọtẹ́lẹ̀ lẹ̀ fáwọn ẹbí ẹ̀ wípé tóun ò fi lọ tóun ò fi dé o kò bá àjọṣù kan lòún lò káwọn èèyàn máa jẹun ládùúgbò. kí ni wọ́n tún fi yàn sọ́rí. <laughs> káwọn èèyàn sáà máa jẹun tóun ò fi dé. ṣé wọn ti bá náà wò tó lọ. aláàjì <laughs> ẹ̀dá kò mọ́sáàsì àdúgbò yìí wò tí ì kùn yìí. jẹ́nẹ́tọ̀ ló ti dẹnu kọ́ lẹ́yìn pánẹ́ẹ̀lì kílókọ rẹ̀ lòjó ti rébọ̀ yìí ẹ dákun ẹjọ ẹ má ẹ má sọkùn wa di símẹ́tìrì tí wọ́n máa ṣe oúnjẹ sí. jazakumullahu khairan naam. naam. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ẹ̀sìn ọlọ́run ọmọ bá mi yọba ń ṣàlékún ẹ̀sìn yín ẹ̀dá kan mo fẹ́ béèrè orúkọ mi ní àbáyọ̀mí abubakar tí èèyàn bá ń kírun lọ tó wá kúrákà kan tí yóò fi kí wọn tán tí ìṣó wá gbọ̀n tẹ́nìyẹn wá mú sóyẹn mọ́ra ibi tó fi sálámà ǹjẹ́ níyẹn nírun èkejì yóò ti yí aláàjì dáadáa tí wọn bá lọ Saudi tí bá a tí ní sí máa ń pọ̀ tó ń bẹ̀ yẹn tó tó wá yẹn bá ti jáde níbẹ̀ ó pọ́jú kí wọ́n má rí àwọn èèyàn wo mọ́ tí wọ́n fún un mọ́ ń délé ṣé ó mú sọ yẹn mọ́ra tó fi kírun yẹn ni àbí bó ló ṣe lè jẹ́. àwa ìgbéyàwó náà bẹ̀rẹ̀ ẹlọ́wọ́ sáré sọ lórí ṣé ẹ rí ọ̀rọ̀ iṣu méjì ni àwọn mímọ̀ pín sí ìdájọ́ àkọ́kọ́ ó ní ìgbà tó jẹ́ pé a ti parí àlùwàlá àti ìlú fúnrun mo sọ̀rọ̀ àtán mo ń lọ mọ́sálásí láti lọ rí kírun ìṣó wa àìparú ẹ̀ mara mọ́sálọ́lá tán mọ̀dẹ́rẹ́sẹ̀ wọ mọ́sálásí lé ìrọ̀wọ́ rọ̀sẹ̀ ṣùgbọ́n gbogbo sútọ́ bá ti wá tó jẹ́ wípé ìnira ni ó fà fún ni lórí ìbáàdà yẹn bóyá ti fẹ́ parí ìbáàdà yìí ó kù bíi kákànsì táyà wà ní àárín èrò tọ́pọ̀ ká sì lọ́ọ́ mu lọ mẹ́díkálì ká máa mú sómọ́ra kọ̀ dáa o ṣùgbọ́n fún àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó jẹ́ pé kọ̀sọ̀gbọ́n ló lè ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ̀kan ẹ ń bá ń bẹ nù tó sì fẹ́ parí irun rẹ̀ àgàgàrú àwọn nǹkan tẹ́ sọ tí yóò sì rọrùn fún láti dáyé ìborí àbí sí nǹkan àwọn mímọ̀ ní kọ̀sàbúrú ń bẹ láti parú ẹ̀ mara fún àti escape nǹkan kékeré torí ayé àtọ́nà sọ wípé wàlà àtúbùtẹ̀ lò àmàlẹ́kùn tọ́da níbi tí mo ṣe ní ìkẹ́ fún yín dé ẹ má bà ara yín jẹ́ so wọ́n má wà lórí lẹ́yìn ló fi jẹ́ pé ìsó nígbà tá àti fẹ́ lo àlùwàlà fọ́run ọ yàtọ̀ sígbà tí a ti wà lẹ́nu ọṣẹ tó jẹ́ wípé ìnira ni ó sì dé bá wa àbí wàhálà mi sí kejì láti lè bá a fi lò náà kí ọlọ́run ọba àti lùtùfù rẹ̀ kò sábúrú mi ká mo mọ́ra níbi àwọn kẹtẹ ìsàlàyé. jazakumullahu zero nine zero six two zero zero zero nine four. gbogbo àti wàá dẹ̀ fẹ́ máa lo ọ̀rọ̀ tá a sọ tẹ́yì kí wọ́n máa sọ máa ní tí bàbá yìí béèrè o so ọ̀rọ̀ ló débẹ̀ nkẹ̀kẹ́ ló débẹ̀ o. Wàhálà sàlámù rahmatulah. Ẹ ti dá ìbéèrè tí a sọ lẹ́ẹ̀kan. Ìbéèrè wo lẹ sọ? Ìgbé àdúrà mi ń tí ìyàbá tí a bá ń ka sóra bọ̀ tí a bá wá rí ìlà. ونعم الاتصال يعني سجد وجهي للذي خلقه وشق سمعه وبصره بحول وقوته تبارك الله احسن الخالقين بارك الله فيك <laughs> نعم. يا ناني ماوي عبد اغبافا هنا نعم 0906 2000949 نعم السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته. الله بانك بابا. ọ̀rọ̀ tí ló ní dàrú o. àmì àlà mo kàn fẹ́ pe àkíyèsí yín béèrè tí arákùnrin kan béèrè lẹ́ẹ̀kan pé irú ìjà ẹ̀sìn wo mo fẹ́ bá wọn dáhùn ìbéèrè wọ́n mọ̀ wá rò pé nítorí pé ṣe mùsùlùmí hmm, bàbá ọ̀rọ̀ tá a sọ̀rọ̀ ni ṣe sùúrù kọjá pọ́wọ́ gbẹ̀yìn káwọn ti sọ́ọ̀fù tó kọ rẹ̀ ìlà kan ra sọ̀rọ̀ fèrè lórí rẹ̀ àmọ́ mọ̀ sí bẹ́ẹ̀ ni. àsọpá ni dáhùn ìgbà yẹn. Hmm. naam zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine so ibi tí a pè wá sí nìyẹn tá a bá ní ìbéèrè kan kó tó di wípé. Ah, ẹ̀yin rédíò yín yẹn sílẹ̀ kálíbà gbọ́yìn dáadáa tọ́ ẹ tún àpè ẹ̀kọ́ nǹkan. abúlé dàbí àmì ìgbà àbí ìmọ̀ gbẹ́gbẹ́ ọkọ̀. zero eight zero nine seven zero zero zero nine four nine aleykum salaam rédíò yín ẹ sún kúrò ń bí rédíò àbíkẹ́ yín àbíkẹ́ pa. نعم أكرمكم الله أوكي hello. náà hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹjọ́ ìbéèrè tèmi ni wípé ẹni tí ó ń kírun tó sì ṣiṣẹ́ ṣègùn lẹ́yìn ọ̀rọ̀ rùn o. ọlọ́run dákun ọlọ́run jọ̀wọ́ ẹni tí ń kírun tí ẹ ṣiṣẹ́ ìṣègùn hmm. ọ̀rọ̀ yìí kẹnu iṣẹ́ ìṣègùn méjì ló pín sí. a ń pe àwọn oògùn kan ní oògùn arẹmọ ntí ń mì pẹ̀lú rẹ̀ oní tó bá ní bá ṣe pẹ̀lú ìlera ẹni ọmọ àgbo orí fífọ́ ọmọ àgbo ẹ̀yìn dúndùn ọmọ àgúnmu ọmọ àgúnmu inú rúnrún ọmọ nǹkan sobia tó sì jẹ́ pé ni tí ò ní kí pé yọ parí ẹ̀ yọ máa ní pé ọtí ni ẹ fi rọ òótọ́ jẹ́ nǹkan àlàálì kò aburú nù kíni nínú eléyìí ẹlẹ́ẹ̀kejì ó ní ká máa kọwọ́ bọ́ tí wọ́n ra kọ́ máa pọ́ ọba yẹn kíńjì kádàrà rẹ̀ ẹni tí ó tà yọ tà ẹni tí ò tí ì ralẹ̀ yọ ralẹ̀ ìwọ ló ń wóra wọ̀ ló ń wogbá bẹ́ẹ̀ sì ni títí ìjọba jẹlé rẹ̀ ò sì mà tó fi á di pé ìjọba wa padà wọlé tí ó pọ̀ oṣù méjì sígbà tó ń pé wọ́n máa gbé ogbòsò wá gbogbo eléyìí ìní àhàdànù àmọ́ mògórí fífọ́ ọmọ mọ̀ kankan kò sábúrú ní gbogbo àwọn eléyìí ẹ wá mú lọ́wọ́ pẹ̀lú tí ìlú wádà yìí náà kéèyàn wá ló ń fẹ́ jókòó lórí àwọn oògùn arẹmọ yìí náà wọ́n ti sọ di nǹkan mi máa yàn lọ nítorí pé tó bá tó táìmù kan ẹ̀mí ọkọ̀ kí wọ́n gbé nǹkan kankan wakọ̀ wakọ̀ ọmọ ń pa torí àwọn èèyàn wọn ò ní bí ọ́ lè ń tọ́jẹ́ mm. àlálì tó ọmọ gan mọ́ mm. ló ń kálukú bá wulẹ̀ yà ń rọ́ fún gbogbo ẹ̀ mọ́ra wọn pé so ìní à ń bá débi lọ máa jóyè olórí ní à ń bá débi lọ máa géètì elétí nígbà kìíní ìyá bàbá kan àjọ ń sọ̀rọ̀ wọn bá mi àwọn ní pọ́blẹ́mù kan pọ́blẹ́mù wá pọ̀ so pé ìyàwó àwọn gan lọ́sọ̀ pé eléyìí ọmọ dà kí ni wọ́n sá sọ fún un àfa ẹ̀ńtọ́ sá gbogbo tí wọ́n sá bá wọn ṣe wọ́n ti bá wọn parí ẹ̀ wọ́n ní àárọ̀ ni làwọn ó jì sétò sínú yàrá ètò nọ́mbà two àwọn wà á fi po ọ̀sẹ̀ táwọn bá fáwọn yìí ẹ̀rọ sọ àwọn ọmọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kan àwọn wà á fárí ètò wọn ò fira gbogbo ara látòkè délẹ̀ tọ́ba ti a rí pé wọ́n rún tó tóbi ìṣẹ́jú márùn-ún ọ̀sẹ̀ tó ń bá fọyín ọ̀sẹ̀ náà tipatipa lẹ́yìn lórí ìka kó ló ti fẹ́ wẹrú ara wọn. kò lè má. ọlọ́mọdé abọ́dún so fún di èyí ọjọ́ yẹn ti lọ púpọ̀. Hmm. jẹ̀mọ́nà ìbéèrè tí oníbèrè àkọ́kọ́ kọ́ béèrè nípa pé kí ni à ń pè ní ìjà ẹ̀sìn gbogbo wa náà mọ̀ wípé nígbà tí èké dáyé ìní àṣà di àpò mu hmm. wọ́n máa ń fi àṣà ni níjọ́hùn nígbà tí ó di pé èké dáyé in ló di wípé àṣàdì kí ni o kò dàpọ̀ mu o láṣàdì àpò mu. ìsàpò mu. ayò ah, iná ni eh, igbó ti di ó ti di tíì nìyí so ẹ ẹ ẹ jíròrò nídìmọ̀ ní ọmọ ó sì máa fagbó mo ti jọjọ kọ́ra àwọn àfáàjọ sọ pé àwọn ọ̀fẹ́ ẹ̀gbọ́n ọ̀kan náà wọ́n fi ẹ tí wọ́n bá ti wájú ẹ̀ so ọlọ́dà kò sí ajẹjẹ o gbogbo wa náà a mọ ìpìlẹ̀ a sì mọ ti ń jẹ́ òdodo ẹ ń bá kàǹpà ìsìlámù gan kí n tún ilẹ̀ gan bọ́ra wa ẹ kàǹpà ìsìlámù ẹ̀yin gan máa wò pé sọ́nà ah, gan fẹ́ kí àwọn mùsùlùmí ọjà ọlọ́run gan tiẹ̀ ti mú ọ lọ́wọ́ lẹ̀ ju bó ṣe yẹ lọ gan ní àìmọye ọ̀nà ara rẹ̀ tá a bá ń sọ nísìn ẹ mọ̀ pé ah ṣé nù sàmì lè wa ẹ̀ kíní kan wọ́n fẹ́ bájọba sọ̀rọ̀ ká wá kọ̀ nǹkan kan ká sọ pé protest kò sí inú ìsìlámù tiwa yìí nínú ìsìlámù tòótọ́lọ́mù ti tó lo tí ẹnìkan lọ ń bá tọ́lọ dènà bí ẹlẹ́à tí ọmọ bíi ti lọ mọ́ lóru tó sì mọ̀ ẹlẹ́à ń tó lọ bá sọ̀rọ̀ mọ́sálásí ní eré àkán ní ibi náà ni àwọn tí wọ́n wá padà bẹ́ẹ̀ jọ kejì tí wọ́n fẹ́ gbẹ̀lẹ́ rẹ̀ wọ́n jẹ́ ọmọ ilé wa a ní láti dìde sálọ àmárì láti ilé kéwu a sì fẹ́ ṣe rìn àwa mú ẹlẹ́à yẹn ńgbà tó sọpá òun nìjó kú òun bẹ́ẹ̀ àwa lọ rìpọ́ọ̀tù ní tẹ̀sí gandhi tí gbogbo àwọn èèyàn ń jẹ́ àníjọba o abẹ́ ìjọba sì ni gbogbo wa o tó bá jẹ́ pé níta ànàbí ń sọ lótìtọ́ ànàbí ń sọ bá dìgbẹ̀yìn ìgbà ẹ láwọn olórí kan tó jẹ́ wípé wọ́n máa fẹ̀tọ́ yín dùn yìí ṣùgbọ́n ẹjọ́ ìtí bá ní kẹ̀sì ẹ̀yìn ẹ ṣe ìtí ẹ̀yìn fẹ́ kó ṣe tí ò ṣe fún yẹn ẹ máa bí ọlọ́run ẹlẹ́kùn irú ànàbí ń kíra tó fẹ́ sọ́n pẹ̀ wọ́n ẹ láwọn olórí kẹsẹ́ nígbẹ̀yìn ìgbà wọ́n máa fẹ̀tọ́ yín dùn yìí tí ó máa kílẹ̀ àbáyìí ẹ rántí pé kọ̀tàn sáyé o ọlọ́run ó tún jọ o tí wọ́n bá ti ní ẹgbàwé ọkọ̀ ẹgbàá o bí ẹni ẹ̀sán wo lé ẹ̀sán o bẹ́ẹ̀ ni ṣe gbogbo tí wọ́n bá ń sọ pé ẹ̀ṣẹ̀ ẹ̀yin ẹ máa ṣe fún wọn tí wọ́n pè lẹ́tọ̀ọ́ tí wọn èyí tó wá jẹ́tọ̀ọ́ tí ti wò fún yín ẹ dojúkọ sọ́mọ sọ́mọ ni ẹ ti ń pè jẹ̀mọ́ à direct àti indirect ta lọ́rẹ̀ náà léyà fún kálukú rèé ọba dẹ́dà ni ṣùgbọ́n káwá báyàn bíi jàgùdíjàgẹ dàrú dàpọ̀ kò sí ní ìsìlámù yìí o ọba dẹ́dà kò ní oṣù wálẹ̀ o torí ọjọ́ wa ti lò kọ́dà àti iṣẹ́ òfa. jazakumullahu khairan ah, abiyọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala kó jẹ́ ká rí àwọn àfọwà pẹ́ lórí dáadáa gẹ́gẹ́ bí a ṣe ń sọ fún wa wípé ètò yìí ẹni àwọn tí wọ́n ń ṣe ẹ̀ tọkọtaya àkọlọ́wọ́n allah subhanahu wa ta'ala kó má jẹ́ kán sunkún wálé kó sì bá ní san wọ́n ní ẹ̀san olóore ètò yìí wá tún ní bùkátà sí onígbọ̀wọ́ kan gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé lọ síwájú so ẹni tó bá fẹ́ kún àwọn tí wọ́n ń ṣètò yìí lọ 0244 láti fi dá sí i gẹ́gẹ́ bí àǹfààní ìṣe kó lè bá a tún mọ̀ kárí sí jù báyìí lọ ẹ jẹ́ àpè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one abiyọlọ́run ba Allah subhanahu wa ta'ala kọ́mọ́ṣà ìṣọ́wájú jọ́mẹ́jọ lọ àhàdà wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wasalaamu alaykum. ورحمة الله وبركاته وإذا rẹ́sẹ̀ jábàtà onílù dùdú fìdùnnú pòwé àpọ́dúnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹ̀rẹ̀ ò nàgẹ̀rẹ̀ torí ìgbà méjì kọ́